وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قسم الله وضع أترى الكافي هو نبوة محمد صلى الله عليه وآله وسلم kí ìkẹ́ àti ìkẹ́ náà kí ó máa bá ó bá àwọn sàhábà rẹ̀ àti gbogbo àná ní àpapọ̀. Insha Allah ta'ala a máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa yìí tí à ń bá lọ nínú tírà نصيحة لطلبة العلم في الشيخ المقبل الشيخ المقبل عفوا الشيخ المقبل الوادعي رحمه الله تعالى نصيحتي أكاديميون لك هنا الاهتمام باللغة العربية كما تكو ó gbọ́dọ̀ níkà fún èdè lárúbáwá torí pé ìmọ̀ ẹ̀sìn tí ó fẹ́ kọ́ èdè lárúbáwá náà ni ó bá wá alukoran pẹ̀lú èdè lárúbáwá bẹ́ẹ̀ ni àwọn àhàdíìsì nàbí pẹ̀lú èdè ló fi wá àwọn náà ti ní ìpínlẹ̀ ìmọ̀ ẹ̀sìn torí pé àìjìnlẹ̀ nínú èdè lárúbáwá kí n wá lóun fẹ́ jẹ́ àfáìsì eléyìí yóò jẹ́ àwọn kẹjọ yóò jẹ́ kí dáwà rẹ mẹ́rin ìkéde lágbáwá ìgbìyànjú bẹ́ẹ̀ ìmọ̀ ti fún tẹ́lẹ̀ inú tí ó ràn yàn lọ́wọ́ ni láti rí ìmọ̀ eléyìí ni nàìjíríà tí a bá ṣe ìta kagbẹ́yìn ìpín jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́kan tó yẹ ká kàdù fọ́ yóò nínú ẹni al-muhafazatu ala al-waqti wa siha ìyẹn pé ní kéèyàn lójú kòkòrò láti ṣọ́ àsìkò rẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn nípa àsìkò rárẹ̀ bákan náà wà siha àlàáfíà ara nígbà tó náà bá ní kálàáfíà wà lára wa ká gbìyànjú ká lò láti kọ́ ìmọ̀ àwọn nǹkan wọ̀nyí ni a ti kà sẹ́yìn léni ìdílé ńlá ìtàhálà nàìjíríà tí a ti máa tẹ̀síwájú wọn ni àrẹ́ṣẹ̀lá fún ìtọ́lá bẹ̀lẹ̀ yìí kí ẹ ṣe ìrìn àjò nítorí ó wáyé mọ́ yẹ pé ìmọ̀ táwọn wá tó bá gbọ́ pé àádẹ́rìn àjò láàfin rí àtòyè ṣe ìrìn àjò. torí pé àwọn ẹni ìṣíwájú wa tí wọ́n lọ ọ̀pọ̀lọpọ̀ wọn mẹ́sẹ̀ ìrìn àjò láti wá ìmọ̀ ayé òde òní ni wọ́n gbé mọ̀ fáàyè kan nílé ẹ̀kọ́ wa láwọn ọkọ̀ gbogbo nǹkan níbẹ̀ láyé ẹjọ́ àfa kọ̀ọ̀kan mọ́dúrátà àti ìwọ lọ́lọ́ bá ní tó wà ọ̀lẹ́kọ́ náà kan lọ́dọ̀ àfa kan lẹ́kọ̀ọ́ kọ̀ parí tíra náà kò sí torí ẹ̀sìn ìrìn àjò lọ Ìbàdàn káàtó wá apá mi lọ bẹ́ẹ̀ náà ni àwọn iṣẹ́ yòókù náà àwọn àpá ẹni ìṣíwájú ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ìrìn àjò láti wáyé wọn wọ́n ni àrùnṣọ́lá tó ń fi tọ́lá bẹ̀lẹ̀ ẹ̀yìn káàtó ìrìn àjò láti fi wáyé wọn pọ̀lá àásùnmọ̀ àfihàn ó ní pínlẹ̀ ó sì lẹ́rìí وقد رحل نبي الله موسى عليه السلام إن نبي موسى عليه السلام وشير يعجب من أجل مسألة من نافلة العلم أن ينتهي أو يمكن كيف تكون لنيو tọ́lọ̀ ní kó lọ ọmọ rẹ̀ ìtàn látọ̀dọ̀ sídìr nígbà tí mo sáwọn pé ah, ẹni tó nímọ̀ jù lórí lẹ́rọ ni ah, ọ̀tọ̀ ààrẹ tó nímọ̀ ọlọ́run ní kó sí ìrìn àjò kó máa lọ wọn àtọ́mọ bẹ́ẹ̀ ìtàn yìí ọlọ́run bá sọ́nà àtàlà tó fún wa nínú síwájú ìka kí ló fi mí ti ẹgbẹ́ ìyẹn ni pé akẹ́kọ̀ọ́ tó fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn nínú tí olùfirẹ́kọ̀ ìkọlù kó ṣe ní àjò láti wá ìmọ̀ ó sì jẹ́ nítorí ìtọ́lọ́ ìrìn àjò àwọn afẹ́ni ìṣíwájú ìrìn àjò tó jẹ́ pé ní òwà lójú kan ni ayé ẹnìkan tó ní òun fẹ́ lọ kẹ́kọ̀ọ́ sáúdì òun fẹ́ lọ mísírọ̀ òun fẹ́ lọ Sudan òun fẹ́ lọ ìlú báyìí láti lọ kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n táwọn ẹni ìṣíwájú wa kò dúró lójú kan ìyẹlẹ́mọ̀ ni pé àfa kan ṣoṣo òun náà lẹ́kẹ̀kọ́ ní Al-Hijaz pàmò sí mọ́tà Al-Madina lẹ́ni àwọn ẹ̀tọ́ lọ́ní ó tó lọ nẹ́gìd nẹ́gìd làmọ̀ sí bí àwọn àrùyáàbù àtúnlòhùn kẹ́yìn náà tó wá ní sọ̀rọ̀ ní Egypt ọlọ́tọ́lá Maghrib bí Morocco àbí Algeria nígbà tó bá ní Maghrib gbogbo bẹ́ẹ̀ ni wọ́n tà fún Maghrib àtúnlẹ̀ lọ àlẹ́ Iraq náà yìí kẹ́yìn tuntun nítorí kíni láti wá ìmọ̀ náà ni wọ́n kúrò bá fún kéèyàn jẹ́ àjòjì kó jẹ́ stranger تساعدك على الفراغ يتجاك رجلي لتحصيل العلم لا تريمه ọgbọ́ra ń sìn ọlọ́fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ọba gba oko kan lọ ní kogi tọ́ọ̀rí ní ọ̀rẹ́ rẹ̀ tọ́ọ̀rí ìyàwó ẹ̀ àbí ọtẹ wa lọ ẹ kóra bùkátà tó mọ̀ ń gbọ́ tẹ́lẹ̀ yóò jìnà sí ọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn rí ilé mi tó ní àwọn òrí mọ̀ ya torí ìyàwó àtọmọ ààrẹ tó yẹ kó dà pé òun wà lọ lọrin kan a máa ràn yàn lọ́wọ́ láti kọ́ ìmọ̀ eléyìí etí máa ń ṣe sábàbí kéèyàn rojú ráyè kọ́mà ní. قال العلامة الصعدي في تفسير قصة موسى من سورة الكهف شيخ سعدي أنا أظن تفسير ما تنصر موسى أبي خير سورة الكهف أن وفي هذه القصة الجليلة من الفوائد a ní nínú ìfẹ́ musa àtẹ́sẹ́ gbèrò yìí ara wọn àǹfààní tó pọ̀ nínú rẹ̀ ní fàdílàtúlẹ̀ ẹ̀lì wọn láti ń bẹ fún ìmọ̀ wàrí ìlàtú ìtọ́lábẹ̀ àti ìṣẹ̀rìn àjò láti wáyé mọ̀. fàyínà musa alayhi salam rọ́hàlà màfáfà tàǹtàwé la torí bá lè lo àwọn musa ó tẹ̀lé àjò ní kíkàǹtì tó jìnnà gan láti àfi ànásọ́bù ìtọ́lábẹ̀ ó ṣe wàhálà ìtọ́lábẹ̀ níbi ìmọ̀ tó wáyé tó ní ìtọ́lá kọ́dílà kí iná fi sáfàrí náà àáfà ànásọ́bù à ah, ìrìn àjò ẹ̀ àti dààmú gan o kó tó pàdé kéde ìgbà tó dáhùn pa ẹja wa kọ́ ọmọ bá gbé áà ah, mo ti gbàgbé ẹja síbi ibi tó gbàgbé nǹkan ẹni tájẹ́ ti fi ká lọ níbi tẹ́tí wọ́n ti àwọn ti pàdé ṣédínù ẹni apàdé ọkùnrin kan abúdá ń gbé ní ìdáàdì náà ayé ìkànnì àwọn ẹrú wa àtẹnáwó rahmatan min indina wa alamnahu min ladunna ilma nínú tẹ̀lé ṣédínù musa gan sọ pé làkọ́dí làkí náà fi sáfàrí náà káàdà náà sọ̀rọ̀ àti dààmú lórí ìrìn àjò wa kí ló mú ẹ jáde ẹ̀wọ̀n ìmọ̀ ó ti ń jẹ́ ànábì ọlọ́run lò ó. yẹn fẹ́ ní ìwọ tó ọkọ̀ mọ̀ wá dààmú ọkọ̀ ní jókòó kalẹ̀ ẹni tó fẹ́ kọ́ mọ̀ tí ẹ pẹ́ ládùúgbò àyìn náà ló wà kò sì lè jáde ẹni tó bá tẹ́ mọ̀ tí ẹ pẹ́ ládùúgbò àyìn náà ló wà tó bá lọ́wọ́ mọ́tò kò lè lé kíni kò lè lọ ẹgbẹ́ kan ti ti fẹ́ràn èyí ó gbìyànjú èyí ó ti kìràkìtà ní gbogbo pé ọ̀nà bá fi ń kọ́ mọ́ ẹ̀sìn rọrùn gbogbo ẹ̀ ti wà lárọ̀ọ́wọ́ tó ìrìn àjò táwọn ọmọ ẹ̀sìn ń gbà yìí kò sọ ìrìn àjò pléènì o kò sí ìrìn àjò mọ́tò ìrìn ẹ̀sìn àti nǹkan ìgbìn bí àwọn dábà tọ́lágbọ́n náà wọ́n ní anígbà mọ́tò àríyí sara ó ṣe ìrìn àjò tó pọ̀ tó gùn ó sì dààmú واختار السفر لزيادة العلم عليه موسى بن لايو حسين أجلاته والقيمة انتهينا لايو ولما علم الشعبي رجلا حديث أبي موسى ẹni ìkan nínú àwọn ẹni ìṣíwájú adújẹ́ ṣàbí ọlọ́mọ alama ṣàbí yìí ọ̀fọ̀n rọ́jùlán hadith nígbà tí ṣàbíyù kan náà wọn sọ́láfù wa ó kọ́ ọkùnrin kan ní hadifa àbí musa hadithi kẹtí àbí musa là àṣàrí gbà wá ìsàlà sátún pé àwọn mẹ́ta kan wà ìsáwọn ajẹ́rọ̀ mọ̀rọ̀fẹ́ yìí ẹ̀mẹ́jì náà ládàá wọn kọ́lá láwọn ha bẹ̀rẹ̀ ìṣe yìí قد كان الرجل يرحل فيما دونها إلى المدينة nígbà tí sàdúrà kọkùnrin náà ni mo kọ́ ẹ lọ́fẹ̀ẹ́ mo ẹ lọ ìlú lè ṣe láì gbà kankan sáárà tí mo kọ́ yìí àwọn àdìsí mi gẹ̀mẹ̀ tí ó gòtò tẹ́lòmíì torí ẹ̀sìn ìrìn àjò wa bá mi láti lú láti rìn mọ̀dínà àdìsí mélòó àdìsí kan ìkọ̀rọ̀ pé àìmí ẹni tó ti wá láti kánò wá káàdì kẹyọ̀ kan lọ́dọ̀ mi torí òní kẹmẹ́sì ló fi wá pẹ́ láti fi kan wá lọ́dọ̀ àbúmúsá ó sì gbéra láti lọ kọ̀ǹfàmù ẹ̀ láti lọ fọ́ ìṣiṣẹ́ àwọn ènìyàn ṣíwájú wa ni. ورحل جابر بن عبد الله من المدينة إلى شام أن جابر بن عبد الله رضي الله عنهما كان من شواد أسرني عدو لا تلو مدينة لا تلو شام فبلغني حديث عن أصحاب رسول الله صلى الله عليه وسلم فاتبعت بعيرا أني قال أني بلغني قدس قومي حديث من أصحاب رسول الله صلى الله عليه وسلم حديث ثلاثة دعوة صحابة لني بكانوا صحابة لونه أني حديث كدس قوم فاتبعت بعيرا فاتبعت بعيرا مبارا rànkúnmí kan fàṣàgádùn alẹ́ mo bá di gbogbo ẹrù mi lẹ́yìn tó mọ pírítù ilé ìṣá ara hàtà pàdé mùtò ṣá orí rànkúnmí mo wá dúró lóṣù kan ẹ̀wò orí àdìsí kan tó dọ́dọ̀ ẹ̀ ó torí ẹ̀ ó náwó ẹgbẹ́ àrùn yìí ó kan tí mo gbọ́ yìí torí ẹ̀ mo torí ẹ̀ rárá mo bá lò ó mo fi inú oṣù kan láti lù ó láti lu Mẹ̀dínà lọ sí nọ̀tìṣàm fáyọ̀rọ̀ Abdullahi bin Hanif abibinu onais Abdullahi bin onais mo bá lò fàfẹ́ ìtumọ̀ ìbílà mo bá délé ẹ̀ fàkàràjà ó bá jáde fàfànà kọ́ni ó sì dìbò mi nígbà ọkùnṣẹ́ gbìyànjú. فاعتمدته من الإمام قال قلت بني جابر مني حديث بلغني عنك حديث كما ما قلت عليه وقال سمعت من رسول الله صلى الله عليه وسلم tí mo gbọ́ pé ọ̀dọ̀ ẹ ló ti wá pálámẹ́ nílò sọ fìlìmọ̀ bọ́ọ̀lì nípa akẹ́ni tó bá sàbòsí fún mi fún ni wọ́n fẹ́ gbẹ̀fẹ́ ẹ̀ àbí kìí mo torí ẹ̀ wá láti lúwo láti lo mọ̀dínà ẹ̀rọ nǹkan ó ra nǹkan gùn àti tí wọ́n náà bá lówó tọ́ra mọ́tò kékeré kan tó lè kọ́ ọmọ gbé lọ mọ́dúrásà ọmọ gbé lọ alikọ́pù bí pọ̀jù ládùúgbò yìí ká àti kẹ̀kẹ́ ṣẹ́kọ̀lá àlùbáni ẹ̀ náà kẹ̀kẹ́. kọ́ẹ̀ lè ba dìde mọ́ dé alimakitaba tó dọ̀ ìrìyà láìpẹ́ ìkànnì jẹ́bẹ̀ nílùú sórí àgbà yẹn. rárá kẹ̀kẹ́ kọlẹ́bà tó tẹ̀ yá wọn nù pa ìwọ ní kí n máa dé alikọ̀ lábọ̀ lábọ̀ tọ́tí máa dé ìlàjì à ọ̀tẹ̀ǹtẹ̀ máa dé jẹ́ra kẹ̀kẹ́ láìbírì àbá máa ń lọ pẹ̀lú láwà ní wọn àwọn ìláwà nítorí ìyẹn náà ló ju àwọn èèyàn lójú pé bìkọ́ ẹgbẹ́ ọjà fà èyí rúrú rí bá ń gba àfáàmọ́ wà lájá yóò tẹ̀lé ìwọ̀n làwọn àtúntò ń gun kẹ̀kẹ́ wọn ní pípa kẹ̀kẹ́ ti gbọ́rọ̀ àwọn jáde nù. pé pépà yẹn mọ jẹ́ àwọn nǹkan tó bá jáde jù tó bá jọ ní lójú ni wọ́n jẹ jáde wọ́n lè gbọ́rọ̀ yẹn jáde àfáà òde tó ń gun kẹ̀kẹ́ kò káwọn táwọn tó ń sáré di ní tọkù tágẹ́tì àwọn yìí. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ilé ti ń kẹ́kọ̀ọ́ nígbà mi ló fẹ́ àtìkù rẹ̀ inú fẹ́ sì ló tó sàn wá. ìyẹn la gbọ́dọ̀ wúra wa bá a ṣe ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kí là ń àti bó la ti ń dé mọ̀yé mọ́lẹ̀ bó la ti ń lò gbogbo ẹ̀ la ti sọ níbẹ̀rẹ̀ tíra yìí. ó ṣe pàtàkì o kẹ́kẹ́ mọ́ rí pẹ́ ní ẹ̀kẹ́ bá mọ́ wá ẹlòmíì bẹ́ẹ̀ bá wo ìwálìkọ rẹ̀ bẹ́ẹ̀ bá wá mẹ́wàá rẹ̀ bóyá bíi kẹfẹ́ máa parí kò sí bẹ́ẹ̀ gbẹ́gẹ́rẹ́ ti sọ wọ́n bẹ̀rẹ̀ èèyàn ní tájẹ́tì bá wọ́n gbìyànjú bí kankan ò sí ní bọ́mẹ lọ́wọ́ ẹ̀wọ̀ sí ní ajó bí ká wà lágbo léwa náà bí ra bí ra kápá pa wà lágbo léwa ní gbogbo ìdáhùn ṣe yìí ní kálukú ní ojú. ẹ̀rí àwọn ẹni ìṣíwájú ṣèrìn àjò láti wá ìmọ̀ tẹ́tẹ́ gbìyànjú láti bí lọ bí Kánò ní wàá gbọ̀n kẹfẹ́ ní wàá fi falẹ̀ onífi falẹ̀ ó mójútó dáadáa ẹ̀rí pé nígbà táwọn sọ̀rọ̀ sọ́bùrù tọmọ akẹ́kọ̀ọ́ ni ẹni rí sọ́bùrù alátàsílẹ̀ ẹ̀lìmí àbí lórí sọ́bùrù lórí bó ti fẹ́ lọ kọ́ tó bá sọ tán àsọ́bùrù alá alálùmọ̀tà kárọ̀ lórí sọ́bùrù alá yóò ṣe máa tún lórí máa tún yẹ̀ wò lórí kó tó dijọ́ nù kékeré akọ́njẹ́ jọ ọmọ ìwọlẹ̀ bákan náà àsọ́bùrù alá alálùmọ̀tà kárọ̀ ẹnu àsọ́bùrù alátẹ̀mílíìkì bóòlù ẹ̀rí tó lẹ́kọ́ yàn gbogbo ìlú ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ní ìkàkùn fún ẹ̀rí nítorí àdìsí kan láti jábìrì mìíràn pẹ̀lá lóbi gbé alátìlú mọ́tà alátìlú mọ̀dínà tó lọ sí ìṣàm ṣé kálukọ́ náà tá a bá ní máàpù lé ká wo mọ̀dínà ti ọba tó ṣàmù lónìí ní bí Syria Lebanon àti Urdun mẹ́rẹ̀ẹ̀rin náà dúró tẹ̀ra wọn báyìí wá wo kìlómítà tó wà sí sí mọ̀dínà kìí wá ṣe mọ́tò lèyẹn gùn kìí pléènì ẹ̀rìn rànkúnmí ni ẹ̀tọ́ rànkúnmí ò tún ní sáré bí ẹsìn yóò kàn ra mọ́ rìn lọ́rẹ̀ ìjọba ìlú ló ń lò lọ́nà oṣù kan nítorí àdéhùn kan yóò fi tó lùsùn kan padà sílé bẹ́ẹ̀. sùúrù tí wọ́n ṣe láti fi kọ́mọ́ ni. wàkọ́lá bí Musayyib Sa'id bin Musayyib rahimahullah ta'ala ó ní in kuntu la asiru layaliya wal ayyama fi talabi al hadith al wahid. Sa'id bin Musayyib kan nínú àwọn tàbíì ó lè rí a máa lo àwọn òru tó pọ̀ àwọn ọjọ́ tó pọ̀ máa máa fi ṣèrìn àjò nítorí kíni lè sọ́lá bí hadith al nítorí pé mo fẹ́ lọ gba hadith ẹ̀yọ̀ pẹ́pẹ́lú. eléyìí nínú tó ṣe pàtàkì fẹ́nìkan ọ̀tún wa ní kágbìyànjú láti wá ìmọ̀ tó bá ní ọ̀rọ̀ mọ̀káwà tọmọ̀ tí ó fẹ́ràn ń bà ní táyé sí wà fún ẹ ẹ̀ǹpa tó sọ̀rọ̀ àyè síwájú tó sì lálàáfíà ẹ̀ sẹ̀mínà kan wà ní Lagos Island ìkan wà tán fún àbá súnlẹ̀ ní ẹ̀ẹ́dẹ́ nìbàdàn. òfin tó ní kọ́ mọ́ lọ tó lẹ́yìn lọ ń ṣèranù lọ́sí ń tẹ́lẹ̀ àjò lọ. àbí àwọn àtọ́ lọ wo iṣẹ́ kíní kan jósù àfẹ́jà ẹ̀yìn tó lẹ́ lọ lóyìnbó kíní kan fẹ́ gba kọ́ọ̀pù wọn fẹ́ gba fáínà ẹ̀yìn tó lẹ́ lọ England àwọn lọ wọ́kọ̀ọ̀pù lọ Russia ẹ̀ lọ wọ bọ́ọ̀lù àmì olórin kan fẹ́ pè lamẹ́ríkà wọ́n ti ṣe kí wọ́n ti búkọ fúláìtì wọn lọ nítorí ẹ̀ àbí ìlú wa ilé ìṣẹ̀ra wọn ẹ̀yẹ́ ń lọ nọ́ọ̀tì ẹ̀sì nọ́ọ̀tì léwájú torí ọ̀rọ̀ ayé kẹ̀nẹ́ mi. tòbó ní ìlú wa ní ìwọ́lá wọ́n ní prógámù kan wà tó jẹ́ prógámù súnlẹ̀ ní tómólú ní òkè yìí kébà jádùgbò tí ọ̀pọ̀lọpọ̀ búra ẹ̀kẹ́ jádùgbò ládùgbò àbíkọ́ àti rírò sí ó bá gbé mẹ́lẹ̀ ní ìjẹ̀kọ̀ yìí tó tó àti kẹ́tù wá sí ìtì wọn ó bá lè bá gbé bá lé nínú yàrá rẹ̀ nítorí ẹ̀ náà ń sábà kọ̀ nǹkan yẹn lọ́pọ̀lọpọ̀ bí kàákùn torí pé wàhálà tá a ṣe láti kọ kéré owó tá a lé fún kéré ẹ tó rú ara rẹ̀ rárá rànkúmi ẹ̀rọ ẹgbẹ́ ta rànkúmi ẹ wá àsìkò dúró náà lójú ọ̀nà ìjẹ́rú ẹni yẹn ìjọba padà bí padà sínú ó túnmọ̀ dùgbà ah, mu àti ìfò èmi ṣùgbọ́n ọ̀dẹ̀ bá a ti ń kọ́ mọ́ ń é ó ti délé ó ti di bá tà fún mọ́ ẹni tó bá fẹ́ nímọ̀ yóò lójú kòkòrò yóò fi àsìkò ẹ lẹ̀ ibi tí màá bá wà ẹ̀rí yóò fẹ́ débẹ̀ Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu ó ní kò táyà tó sọ nínú al tó mọ̀ gbà tó sọ fún kò sáyà tó sọ̀ka nínú Kùránì tó wò mọ ìtumọ̀ rẹ̀ ó tó ń bá tó wá rẹ̀ nìkan àbíláyé mọ̀ sí ló sọ̀rọ̀ yìí o tó mọ̀ ń pa ọ̀rọ̀ nípa Kùránì bóyá yà kan ní nípa ìtumọ̀ rẹ̀ ní àbófin tó dé ní tí mo mọ̀ pé kí ẹ tó ju tèmi lọ kí nǹkan tó bá lè débẹ̀ pé tó nílẹ̀ ilé ìfà ní kékeré fẹ́mẹ̀ ó ní ń gùn sọ́dọ̀ rẹ̀ láti lọ béèrè tó mọ̀ sí mi ò àyẹn ní ìṣíwájú wa ni o sọyẹ ló wà lóye pé ní àfi ní káàkiri káàkiri wa jí káàtọmọ fún àhálìkọta àǹgẹlọ káàkiri àyè fúnra wa tó náà lọ́pọ̀lọpọ̀ fi ń kọ́ ìmọ̀ ó yàtọ̀ sí kó ti yẹ kí mọ̀ rí ìmọ̀ àwọn àgbẹ̀kẹ́ òní àbí mọ̀ àhálìkọ̀ kò sójú kòkòrò irú ìlọ́gbẹ̀jẹ ẹlòmí ò wá bá nínú ìkò ní délọ́ látó kí lẹ́kọ́ ó bá bẹ̀rẹ̀ ẹlòmí ò padà ń bọ́ ní ó bá ń tó bá bá náà ní ní kó mọ̀ báwọn àdébà mùsùlùmí ọ̀sánlá sáàtẹ̀lẹ̀ ìgbà tí tìbírí ló ń kọ́ ànábi ó tójú kòkòrò ẹ̀ tìbírí ló ní bí pé tó ló bẹ̀rẹ̀ pé màmá sọ pé ká kíyèsí pé ojú kòkòrò ànábi ló débẹ̀. fàlà ta àjálù bil Qur'an ní kọ́bùlà àyókùnà ilé ìtàwọn àyè àbọ̀ mọ̀ tọ́jú kí wà yí ká tó sàlàyé ẹ̀fún ẹ̀ tán ànábi ni mo tọ́jú láti ìfẹ́ mọ́ pàkúrọ̀ bìbí látò harrik bíi ìfáàlẹ́kà lè ká àjàlá bíi bíbí bíi fi ń kàfá níbi àríkò mọ̀ kájú láti fẹ́ pè láti fi fẹ́ mọ̀ ọlọ́run ní mọ̀tò mọ̀ kájú láti pè iná àlẹ́lẹ́ jẹ̀mọ́ áwù wà kùrọ̀ánà wọ́n yìí bá kùrọ̀ánà òfà tẹ̀lé kùrọ̀ánà túmọ̀ iná àlẹ́lẹ́ bàyáni ọlọ́run fà níbi lára balẹ̀ pé bàbá ti ń kà á kọ́ mọ̀ ká tẹ̀lé wa yẹ ojú kòkòrò ànẹ́bì ni ó sáfẹ́ títì mọ́ káṣí èsì àárín nínú tí ọmọ akẹ́kọ̀ọ́ fọwọ́ rẹ̀ dùn mẹ́rin ni pé kó mọ ṣe rẹ́sílà kó tẹ̀lé àjọ nítorí káwá ìmọ̀ ẹlẹ́rọ abẹ́sẹ̀lẹ̀ àjọ ń sìn kò sí pé mọ̀ tó wà sáúdí o já ìyẹn bá lọ sáúdí ọmọ gbádùn bẹ́ẹ̀ nítorí ìrìn àjò tiẹ̀ àyẹ̀dọ́gba gbogbo dáhùn sọ ilé wa ní kó dáàmú kan wà ń lọ ní ìsìn kó làwọn bá tó parí ọ̀tún fún wa lówó káyọ̀ yóò yà lọ wọ́n kó mú ọwọ́ àpò rẹ̀ sáà prógámù kan sẹ́mínà kan àfáàsúnà kan fẹ́ kọ́ àwọn àyẹ̀ ní nǹkan ó lè mọ́tò torí yẹn lọ tó sì ráyè tó sì lálàáfíà tó sì ní kápá rẹ̀ láti àwọn àmọ́ alọ jìnnà ìtọ́ wà láwùjọ wa ń kọ́ nínú èkó ìfẹ́ rárá wa. ẹ̀rọ ìṣèlú bọ́lá ní mọ́tò àfàyẹ́wà ó ti jìnnà jù kéde kòròdú o kéde bàdágìrì o kò sì ń ṣe Ṣàngó ó lè sẹ́kọ̀ àdúgbò wọn náà ni ó lè ní ó ti jìnnà jù àbíkọ́ wọn gbé bá ń lé so a gbọ́dọ̀ ṣe àkíyèsí bá a ṣe ń kẹ́kọ̀ọ́ káwọ àwọn ẹni ìṣíwájú àwọn ti kọ́tù wọn pẹ̀lú wọn fara gbolẹ̀ fún yíyà àwọn Yorùbá náà ti ohun tí àbájìyà fún kékeré tọ́jọ́ ìyẹn là á béèrè nǹkan akọ́lálùkọ̀ tó lọ ní kálukú mọ́ wọlé lọ́sẹ̀ yìí ẹgbẹ́ méjì á fún ohun tí àkùbá bí àwọn kékeré tọ́jọ́ ni ohun tí a bá fara ṣiṣẹ́ fún tí mo ń kọ́ lọ́wọ́ ẹni ọ̀pọ̀lọpọ̀ fara ṣiṣẹ́ fún ìmọ̀ àti ohun tó bá ń gbèkó kò sí ẹkọ rí bẹ́ẹ̀. ìyẹn pé ní bí àwọn ọmọdé tó súnmọ́ àyọkọ́ tó tilẹ̀ káwà tó kàpá ìbáwọn ẹni ìṣíwájú wọn rí àwọn irinṣẹ́ bá ti kọ́mọdé tó wà àwọn ẹ̀rí ààrẹ ń tó yẹ pé ní àwọn tíra rẹ̀ kí máa ń kọ́ ní àyè amòbádìrì nígbà tí òṣùpá bá dijọ́ kẹrìnlá tí yóò lágbo ìmọ̀lẹ̀ nípa ní mọ̀ ọkọ́ yóò mọ̀ pé mọ̀ ọmọ kéwù rẹ̀ ẹ̀yẹ mọ̀ ọkọ́ ká lọ fọdún àwọn sì ní ó wà àtọ̀gbà fáànù sórí àbí kò sí bẹ́ẹ̀ náà ìgbìyànjú wa lọ́rọ̀ ọmọ kéré ọlọ́nkọ́ ṣàánú wa wàjá àkóhùn fúnnìyàn ọbẹ̀yì ìlà sọ̀fúwánù bin àtàl alìsúrù fún ọbẹ̀yì ó wà lọ sọ̀fúwánù bin àtàl fàkọ́ọ̀lù máa jẹ́ صفوان بن عفان وزور بن حبيش كلهم سوا قال اتباع العلم الموالاة قيمني قال ni zuhur bin safar bin asan ba fa muka inni sami'tu rasulullahi sallallahu alaihi wasallam yaqul ha ọkọ oríire o ó gbọ́dọ̀ lẹ́nu ìsọjọ́ sọ báyìí pé mọ̀nì kárajà mi bẹ́ẹ̀ ẹni tó bá jáde kù nínú ilé rẹ̀ ìtìbá àlẹ́yìn láti lọ wá ìmọ̀ ẹmọ wo dáadáa tó tó wà fẹ́ tó jáde lọ kọ́ mọ́rẹ́ o wọ́n bọ̀ ápẹ́lẹ̀ mọ̀lá ìkàtọ̀ àjìnà ṣàkàhà láwọn orílẹ̀ òkè wọ̀n yẹn fún wa àmọ̀lẹ́kẹ́ ó fẹ́ ìyẹ rẹ̀ lé lórí báyìí ẹ̀rí rìpítẹ́ǹtì ti bò lábọ̀nà mọ̀lẹ́kà ibẹ̀ ìkíná fi ṣe bẹ́ẹ̀ rí dọ́ọ̀bì wọ̀n yẹn fún pé àwọn náà yọnu sí ti ń ṣe gẹ́gẹ́ bó ṣe wà nù hadithu kan pé ní àwọn mọ̀lẹ́kà nù tẹ́wọ̀n sọ́mọ̀ àtàwọn ẹja tó wà nù odò àwọn tó mọ̀ ṣe ọgbọ̀n wá fọ̀ yìí fún ẹni tó wáyé mọ̀ tó jáde ní ẹ̀sìn lọ wáyé mọ̀ eléyìí nínú iṣẹ́ olóore ẹlòmíràn pé ara níbùdó a ṣé wàá lè tó bá wọn náà bẹ́ẹ̀ ni tí ọ̀nà yìí kò tí ìdùnnú bàyí náà lọ o yóò tún máa dé padà sọ̀rọ̀ mu alẹ́ tó bá rẹ̀ dé ti sọ fi ṣe látàárọ̀ ìyẹn tó bá fẹ́ ní inú bàyí kọ́ lọ́n lọ bó ṣe jálẹ̀ yìí tí wọ́n fẹ́ so kíní kan kan àmì ò lọ fúlọ́ọ̀kù nínú alẹ́ yìí báyìí ẹ yẹ pé jẹ̀dọ̀ ló lọ ìmí ò yẹ pé kọ̀tún ẹ̀fẹ́ ń dé òbu àbí kọ́dà òun náà tàn mọ́ ẹ̀kọ́ náà dàbí rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn àdúgbò táwa yìí náà tó bá lọ lọ jókòó ẹ̀ tó jálẹ̀ báyìí ìrìnà kíló wá di tó bá wọn oríṣiríṣi òwe náà máa bá bẹ̀rẹ̀ ìtọ́nà yọdún ti kéèyàn jáde lọ láti lọ kọ́ ìmọ̀ yẹn nítorí ládàá ọ̀rọ̀ Ibn Mas'ud tí mo sọ lẹ́ẹ̀kan náà nà tó lé wá mi tí Ibn Mas'ud sọ pé ní ìlàwọ̀ àlámù tí n bá mọ̀ pé rọ́jò la èèyàn kan fẹ́ àlámù ni kìtàbí láì mi ni tó mọ̀ nípa tíra ọlọ́run jù mí lọ tẹ̀bùlùkù ìdìbò tẹ́lẹ̀ gùn kan gùn lọ́dọ̀ ẹ̀ tàlùmọ̀tọ́ yá ìwà òpé èèyàn kan bẹ́ẹ̀ bì kan pé afálẹ̀ gùn kan lọ́dọ̀ ẹ̀ bó ṣe wò ó jìnà tó làbẹ́ ètò màá lọ bá màá lọ bá ẹni tó bá fẹ́ mọ ẹ̀kúnrẹ́rẹ́ nípa ti alimami Khatib al-Baghdadi fún àti fatira fún wa àti kọ́wárà àrùn gàkàrí. ó sọ oríṣiríṣi ìgbìyànjú àwọn àfẹ́sì mẹ́fẹ́ gbìyànjú láti lọ wáyé mọ̀ tó ṣe ìrìn àjò kéde ìrìn àjò ìjáde là ń sọ o àwọn yóò ṣeré káàkiri ẹgbẹ́ tó jáde lọ wáyé mọ̀ ẹ̀sìn sámú wọ́n dị ní nínú tí yóò tó wà ní ìṣe láti wá ìwọ̀n ní àlùkòrò bàbù kọ́ sí kí kó lọ jáde jì bì kan ọ̀jẹ́ ẹgbẹ́ gbogbo àwọn nǹkan tí yóò mọ ọkọ díẹ̀ ọ̀jẹ́ ẹ̀dí kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ skúlù sí gbéra láti kọ́ lọ Kaduna ìfárí àmì kọ́lá lómi ìlú èkó iná mi ẹ̀kọ́ ayọ́kọ̀jú jẹmọ́ lọ stéèdì skul tún jìnà sílé torí pé oríṣiríṣi bùkátà lọ́tọ̀ bùkátà ló ti nígbà mí kò lè má jẹ́ kí èèyàn rí ìmọ̀kọ́ ìrìn àjò náà ní oríṣiríṣi ni tàdúgbò wa síra wa náà ìrìn àjò náà ni ṣùgbọ́n bẹ́ẹ̀ tó kọ́kọ́ jì mú sáwọn wa báwọn ni ìyẹn èèyàn rí ìmọ̀kọ́ púpọ̀ mẹ́ẹ̀ lóbi ilé oúnjẹ ń dá lọ́nkọ́ ní alọ́nkọ́ ní mẹ́ẹ̀sì ń lé ẹ máa kọ́ mi lé ó lè dà fáwọn ṣùgbọ́n kéré òní ẹkọ jáde wa kọ́ mọ́ ẹ̀ sọ ilé nínú nàìjí àti àbàtàn ṣe ìyẹn lẹ́lẹ́kọ̀ọ́ kàlá nàìjí ẹlẹ́kẹ̀jìlá ní alẹ́ àádú alẹ́ ìtẹ̀kẹ́lẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ gbìyànjú ìtẹ̀kẹ́lẹ́ ìtẹ̀lé ìtẹ̀lé afọ́jú sòósòó kọ̀mọ́ lè dá dúró pé tó bá ń kọ́ mọ́ni ọ̀tọ́ ọ̀gbà tó bá ń tẹ̀tẹ̀lé afọ́jú ọ̀ní dádùnmọ̀ tó ń kọ́ nítorí kí ni ọ̀ní ìfẹ́ mọ́ ẹni mọ́tí àlàkàtọ́ lè dá yanjú ọmọ ohun táwọn èèyàn sọ ni àgbà pé kí ni mùdúrù wa sọ àwọn onílé kéwùnú kíláàkárí tọ́nà àtàlẹ́bí sọ bàbá àwọn onímọ̀ ti kí ni ẹmọ wa ẹ̀rí àbá àwọn búmù di ìmbọ̀ sọ̀ ábà ẹmọ pé ní bá ti kí ni wọ́n sọ pé alimọ̀ bọ̀ sọ̀ ábà ó ti dá lónìí kí wọn ọkọ àbáṣe tẹmí ṣe rẹ àbáwọ ẹ má bínú eléyìí òótọ́ bẹ́ẹ̀ ní rí okun okun ó fà ó fà náà ìyẹn ọdá. قال الله تعالى ولعنه ولا تقل ما ليس لك به علم má ṣe máa sọ má ṣe máa ṣe ń tọ́ ní máa ń pa rẹ̀ ẹni tó ṣe tẹ̀kìlì bò ní máa ń pa nǹkan ibi kíni kíni definition tẹ̀kìlì ẹni wà tìbá kọ́ọ̀lì lẹ́yìn mìngẹ́lì máa rí pàtó dẹ̀lílì ó ní kọ́ tẹ̀lé lómi tó yàtọ̀ sí ẹ láì mẹ̀rí ẹ̀ ọjọ́ tó bá ti tẹ̀lé yẹn tó mẹ̀rí tó fi ṣe nǹkan ó ló dá ìwọ́n lè gbà kó dá ọ̀sùn béèrè ẹ̀rí kódà kí nǹkan ń tọ́ kódà kó dá tẹ́lẹ̀ kó dá tó tọ́ tẹ̀kìlì jùlọ sí pé tó bá fi ẹ pé tó ń ṣe yí gbọ́dọ̀ sí ọmọ tẹ́wọ́n náà fáwọn náà lẹ́kẹ̀ẹ́ sí ní ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ kí lẹ́ẹ̀ ní wọn àwọn mẹ́rin ẹ̀kọ́ sá ni wọn ẹ̀dẹ́ mi ẹ̀dẹ́ bá bẹ́ẹ̀ tì í sínú gbóná bẹ́ẹ̀ sì tẹ̀lé wọn. kíláàsì bẹ́ẹ̀ kìlì kámọ̀ tẹ̀yìn ẹ̀ ń tẹ̀lé afọ́júbà o ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ sísọ títẹ̀ onímọ̀jà fàdé yẹn pé kábà tẹ̀lé ẹlòmíì láì mẹ̀rí ń tí tó sọ sẹ́yìn wọn bí a pé kí lélẹ́ fi jẹ́ bẹ́ẹ̀ àánú mọ́ kí ẹ̀rọ tó fi léwu sẹ́ni ẹ bá rà láìsí àgbọ̀ òfòjò ojú tó bá rọ̀ kí ni bá ti tẹ̀lé lọ nínú. ètò ìjẹ́ tẹ̀lé ìdùnnú pé ká tẹ̀lé yẹn láì mọ ẹ́fídẹ́ǹsì tó fi ṣe ń tí òṣì ẹni àbáwọ̀ tẹ̀mí sọ pé ní ìtìbáwù mọ́lẹ́ ìfàkọ́ọ̀lù ìdìhùjà mọ́lẹ́ ìfàkọ́ọ̀lù ìdìhùjà oníkátẹ̀lẹ́ ń jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ yẹ ìdìhùjà kátẹ̀lẹ́ ọ̀rọ̀ rẹ̀ yẹ ìdìhùjà ọba tẹ̀lá ní ní ìkè ọba tẹ̀lá sọ̀ ábà ẹ̀fẹ́ ìdìhùjà làwọn lọ́gbàjọ́ àpapọ̀ sọ̀ ábà ṣùgbọ́n ń dọ́rọ̀ ilẹ̀ ọjà sábà bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ àbúrò tí mo kọ́ làwọn ní wàhálà ámúlì ànàtìbá ṣàmìlà kọ́là wọ̀lfẹ́ ẹni tí a bá ní ìtẹ̀lé afọ́jú bá ti sọ yìí tí ká tẹ̀lé ń tọrọ ilẹ̀ ọjà ẹni lè wàhálà àmú ètò fẹ́nu ni. لأن اتباع شامل القول والفعل ضرب اتباع ìtẹ̀lé tó ń lẹ́rìí ó lè wà nú ọ̀rọ̀ ó lè wà nú iṣẹ́ ìtìbáwò ni ìdákejì kíni àtẹ̀kẹ́lé ìtìbáwò ni kéèyàn tẹ̀lé yẹn pẹ̀lú ẹ̀rí ayọ̀ wàhálà àgbà pàtìbá ọ̀rọ̀ tó láyé sábà tẹ̀kẹ́lé dá ẹni tó bá tẹ̀lé àmẹ́bí ayé pé yẹn tẹ̀kẹ́lé dì ẹ̀kí ni wújà kí lànẹ́bì rí tẹ́ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ torí fọ́rọ̀ ànẹ́bì gẹ́gẹ́ kí ni kí ni wújà ọ̀rẹ́ bá ti tẹ̀lé bá ti tẹ̀lé wújà la tẹ̀lé o àlepẹ̀ ẹni tẹ̀lé afọ́jú وهكذا الأخذ بالكتاب والسنة أنا بلا تمرن القرآن تولي دين تصدوني في مولى توم فرق توم أدين السنة tó fẹ̀rí ẹ̀ múlẹ̀ pẹ̀lú ìjìmá àti tí í ṣe ìjìmáwù ti anigbámú ìpanupọ̀ ẹnu kútó pàápàá jọ kọjọ́ náà sábà nílé láyé fáwọn tẹ̀kìlì dá àìpé yẹn tẹ̀kìlì lápẹjú ẹnu sábà kò pé ta ló lọ́lá nínú àlùmọ̀ yìí àbúbákiri kẹ́nìkan ló pé kí náà tó sọ pé àbákiri ló lọ́lá jù sílẹ̀ tí wọ́n pé Umaru ló tẹ̀lé kódà láì tẹ́lẹ̀ sọ pé ẹnu ẹnu ẹ̀ka lórí kíni ó kò lórí eléyìí yóò gan ó jà ní. wà á nàtẹ̀ ìrídá láyà kó ìlà ma ádámù máa rí pàtó tẹ̀lé yìí wọ́n ní tẹ̀lé ìmọ̀ tẹ̀lé yẹn sòròsò àní tí wọ́n pè ń tẹ̀lé àgbàdo yorùbá mẹ́rin ẹni. àmọ̀ ní àrùfà tẹ̀lé yìí wọ̀lá òkúdọ̀rọ̀ tó àlà náà ọkọ̀ náà ní ìtẹ̀lé ìgbà tí ó máa wáyé ìgbà tí yorùbá mẹ́rin dágbọ́jú èsì àwọn èèyàn wà tó yẹ pé wọ́n mọ ẹ̀rí wọn àti wọn àti kankan kí làwọn máa ṣe mọ̀kọ́ lídú làwọn yìí amọ̀mọ̀n arọ́fà tẹ̀lé gbẹ̀dọ́ bá tẹ̀lé wàlá òkú tó bá tọ́ la tẹ̀lé jẹ́ tọ́wọ́ náà ti lè fi yẹ̀wò síra wọn kọ́ òkú ìwò ló tẹ̀wọ̀n jù. ọwọ́ tẹ̀lé rí kan fàlàyé sámọ̀ mọ̀kànlélà àìsàn ẹni bẹ́ẹ̀ ní mọ̀kànlélà. ìrìn àbá mi pé àwọn tí wọ́n tọ́ lè dẹ́rìí mọ̀ àbíká àmì àpè wọn ti àwọn kan wà bẹ́ẹ̀ pé ní àwọn mọ̀jìtẹ̀ ìlú rẹ̀ ni wọ́n àwọn àbá àfẹ́ dáńtọ́ tẹ́lẹ̀ fa ẹ̀rí jáde tó bá wo àwọn ẹ̀rí báyìí tẹ́lẹ̀ fà jáde jáde bákan náà àwọn tọ́lá bá tẹ̀lé yìí àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó pé tó bá rí táwọn àfa sọdọ́rọ́ ọ̀rọ̀ tó rí bá wọn lè bí ẹ̀wò láti láti tọ́lá tó àwọn afá gbà lágbàáyé ẹ̀rí látàrí jọ́hún wá àná àwọn ilé ìdíkò mọ̀lù ìṣìhàd àwọn àwọn tọ́lá bá tó lẹ́yìn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn kan ẹ̀yà dọ́kítọ̀ kínní kan wíyá pọ̀fẹ́sọ̀ kínní kan sọ á ah, ẹni ìrìn bá gbá ẹ̀rí mú ohun táwọn afá sọ wọn lè tọ́lá bá tẹ̀ rí báyọ̀ lé ah, ilé ìlú tẹ̀wọ̀n ẹni kò tọ́ka yẹn náà lè lọ́gọ́tẹ́ lẹ́yìn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn dúró déédéé tó náà ń gbẹ́rí wò o lè ka tíra pa èwo lélẹ̀ yìí wá ẹlẹ́ ni ṣùgbọ́n kan wà ibi tó bá tù wọ́n sílẹ̀ lẹ́dẹ́ kí ni ló ń lọ. ààyè wọn ni yóò ti tẹ̀sí ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú kó tẹ̀sà àfà tó dà tẹ́tùmọ̀ kó òdà kan mọ̀ kó máa lọ bẹ ẹlẹ́tàn ẹgbẹ́ yẹn lé ní ọmọ nǹkan tó mú kọ́ níbi làwọn ẹ̀sìn táwọn bá ti sọ fún yẹn wáwò kéwú tó bá kéwú ọ̀ wá nílọ bẹ ẹni tí ń mọ̀ ẹ̀fọ́

ẹ kọ́mọ sí gbẹ́rẹ́ o ti da mẹ́nu ẹ̀ bàbá wò kéwú náà ni bí ọba kéwú ẹ wà wọ ọdẹ ẹ wà sẹ́sẹ̀ ẹni tó tọ́ orílẹ̀ nù kọ́ dídùn lẹ́yìn. wọ́n ti yẹ bá sẹ́sẹ̀ ẹni tó tọ́ bá eléyìí ló dùn ẹ̀ àgbà onísùnà lélẹ̀ ìjẹ́ kéwú ni tó bẹ́ẹ̀ ni mo ní ó máa ṣe ni yóò máa sọ fún mi ṣùgbọ́n pẹ̀lú májèmọ̀jọ́ tí ọba tó rí tó tẹ̀lé ẹ̀rí yẹn ọ̀ àbọ̀ ọdún pé á ah, ẹbí ń tẹ̀lé ní òdùgbé léyìí tún ẹ̀rí tó mú wáyé ó fẹ́ fi tẹ̀ǹtẹ̀ mi ń tẹ̀lé lọ ọ̀tẹ̀ ìyẹn yóò wà fáwọn ordinary person sẹ́yìn máa gá sẹ́yìn máa gbóni o gẹ́gẹ́ tó lábá tó lẹ́yìn tó ti ń gbìyànjú tó náà lè dá àkàkà tó bá ara wọn mọ́sálà báyìí oníwọ̀ ọdún ẹ̀ láti òkè kílẹ̀ rí rẹ̀ ní gbẹ́gbẹ́ ẹ̀sìn ó lè ti gbéra ọlọ́lẹ́gbẹ́ ẹ̀rí mo fẹ́ ọ̀yẹ́ kọ́ ní ọjọ́ mùkọ́lì tó gbọ́ àfọ́gbọ́ ah, ẹ̀rí tó ń sọ yìí èmi ẹ̀rí tó kàn pé lẹ́yìn ṣùgbọ́n wọ́n jẹ́ sẹ ẹlòmínú alúkọ́ jù bẹ́ẹ̀ lọ pẹ́ẹ́kẹ́ mùkọ́lì nẹ́ẹ̀dì ló jẹ́ torí nǹkan mi ló lè dá yẹn yóò jí bẹ́ẹ̀ ní ìbá dúró dédé náà kọ́ọ̀bù bá ń tún gbọ́ tún gbọ́ tó jọ́ jẹ́ tó bá bẹ̀rẹ̀ sí pé tó fi lè ẹkọ́ náà gẹ́gẹ́ kó máa lọ́rọ̀ sọ fa ẹ̀rí mi rèé o nítorí kan pa rẹ̀ rèé ní ẹmọ jẹ sọ ìdíyàn bá dúró dédé mọ̀kọ́ lídì lọ náà jẹ́ o yóò kàn máa kó tẹ̀ ọ̀sáàfù ta ni torí tẹ̀ ọ̀sáàfù ṣe kí tẹ̀ sọ ní kí wọ́n lè rí wọn èmi náà mọ̀ kò sì pé ìfẹ́ tó jẹ́ tó ti bìlẹ̀ ẹ̀yìn àbúrò ẹgbẹ́ ní àánà ẹgbẹ́ wà nínú àwọn mọ̀kọ́ lídì lọ́wọ́ ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti jẹ́ ẹ̀mẹ́ wọ́n jẹ́ atanra wa ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tó lẹ́nu lọ́wọ́ kò lè rẹ́ẹ̀dì kan yọra rẹ̀ pé àìsàn báyìí tán sọ́n parẹ̀ dé nígbà mo tún dábàá báyìí ká gbèsè kéde yìí nìyí òṣàtò wa sọ náà ọ̀rẹ́ sí èkó wa sọ náà. àwọn tẹ́lẹ̀ lè ka àtẹ́lẹ̀ mọ dá tẹ́lẹ̀ mọ gun ìṣèṣì wọn ni ẹ̀rọ náà mọ wà báwọn. iná fi pé àti kàtígórì mẹ́ta àwọn àfáà kan wà tó yẹ pé lọ́wọ́ bá dàrú pé àìlọ́ bá wọn àní ò lè mú òfin ẹ̀ pàápàá bí àwọn tó ní ṣe pẹ̀lú contemporary issue èyí tó náà bá ń ka fíkìm ẹ máa mú àwọn pé àwọn àwọn mọ́júmọ́ lóga ṣe kí ni àbí mọ́júmọ́ fíkì wọ́n ti òkú lórí mọ́sálà kan náà àfa alágbáyé àfa àfẹ́dángájá àlèmọ́fẹ́ ìjáde wọ́n tọ́lú mi ẹ̀lìmí wọ́n lè dábà tó láti mọ́ ń tọ́sọ tí wọ́n lè dúró lórí ẹ̀ka ẹ̀rí rè àbẹ́lẹ̀ tó fẹ́ jà pé ní ọ̀rọ̀ tó fẹ́ jà yìí tó fẹ́ tẹ̀wọ̀n rè gẹ́gẹ́ bá tó fẹ́ mi ṣe ẹ̀rí mi rè ìwọ́n tó bá dó pé ìdí náà láti ń wà wá lọ náà lọ́ọ́ máa lọ tẹ́bá ní adó ìbẹ̀ náà ládùú sí tẹ́bá ní amọ̀ lọ ìbẹ̀ náà lámọ̀ lọ ìbẹ̀rẹ̀ kí ni wọ́n náà mo kọ́ kí ni mo kọ́ lé káàkiri. Bàbá ni wà hukumu tẹ̀kílé kàlí wà hukumu afọ̀nà wà hukumu tẹ̀kílé ìdájọ́ tẹ̀kílé. يكرر الشيخ الوادعي رحمه الله تعالى قوله أني شيخ مدمن ما تنمكني التقليد حرام يكي كيما ما ويلي ìyẹn ni ṣé gbogbo olùgbà pé èyí tá a sọ yẹn pé ẹ̀kọ́ máa ti tẹ̀kílìdù yẹn gan àwọn gbà pé kèé ti tẹ̀kílìdù ó torí pé tó o bá ti ẹ̀gbọ̀n tí àbá àtọ́ lọ sọ mọ́ yóò já fàtidé kíni tí mo ń gbèsè gbogbo mọ́tálà tẹ̀ lórí kíni lórí lórí ẹ̀rí ajé fún wọn náà wẹ́ẹ̀rí lọ́dọ̀ ẹ̀rí gbogbo kàtà tó pé àtúwẹ̀ kò wẹ̀ káà bá ti sọ náà ni ẹ̀kẹ́ ti sí àbáfọ́ pé àfá tó pé ó pè wó mọ̀ ọ̀ lè dákọ̀ èdè kẹ̀kẹ́ ṣùgbọ́n tó bá fẹ́ fà àfá àyíkọ́ àfá ni wọ́n fi ṣẹ̀rí wọ́n ní wàá fẹ́ fà àfá tí ó pé kìí sọ̀rọ̀ kan àfẹ̀rí àjẹ́bẹ̀mí ò bá tiẹ̀ mú tó bá ní iṣẹ́ òun ẹ̀rí ló sọ wọ́n tọ́ wá dúró kọ́ tó mọ̀ wáyé pé gbogbo ẹni bá láti sọ̀rọ̀ náà máa tẹ̀lé kódà kó mọ̀ máa wẹ́ẹ̀rí tẹ̀kílẹ́dù ọ̀kọ́ làbá ní ìní rúbù gidi tẹ̀kílẹ́dù ṣé kò mọ̀ fún wọn ní àmọ́ èsì tẹ̀kílẹ́dù kẹ́kẹ́ wà láti mọ̀ máa wẹ́ẹ̀rí kókè fá máa tẹ̀kílẹ́ rẹ̀ bẹ́ẹ̀ mútu tàdá tó fi sọlá bẹ̀rẹ̀ ẹ̀yìn láti àti mo ti bẹ̀rẹ̀ sí kọ́mù wọ́lá ìfẹ́ bá ti ka tí wàá ṣe kò mọ̀ fún ilẹ̀ ẹ̀ máa rí nù kuma ẹ̀yàn sọ́ọ̀sọ̀ ọ̀sọ̀rọ̀ láìmẹ̀ ẹ̀rí láìṣẹ́ kẹkàrán ìtẹ́kọ̀ọ́ ابن خلدون فني التقليد يدل على ضعف معنويات المقدس سبحان الله wọ́n ní ìmọ̀ tẹ̀léyàn tó ń so láìmẹ̀rí eléyìí ń tọ́ka lórí dá weakness ti ń bẹ lára àlùmọ̀kọ́ nídìí ẹni tí ń tẹ̀léyàn weakness wà lára ẹ̀ ó lè gbìyànjú láti wá ìmọ̀ ẹ ti wọlé gbogbo ọdún tẹ̀léyàn lẹ́yìn irú bẹ́ẹ̀ ló wà nù ọ́ bẹ́ẹ̀ ni ẹ̀dẹ́kọ́ ìjọba bá ti sọ náà ní yorùbá yìí lè bẹ̀rẹ̀ dídá ẹja awọ ẹ̀dídá ní ṣe o eléyìí dídá kí ni ọjà tọ́ba ní nínú òun káṣí báyìí nítorí kí ni eléyìí ẹni táwọn ẹ̀dẹ̀ nítorí kí ni òun kọ́ lọ́wọ́ àti mo sọ náà ni ẹni kó lẹ náà ni kò lè gbìyànjú. wọ́n ní àmì líle ọkàn wa determination ò ti fẹ́ ni bẹ́ẹ̀ dọ̀lọ́ra wa ayé àwọn èèyàn fẹ́ kọ́ kàyàkí ìpínlẹ̀ wàyẹ̀tẹ̀dílò rọ̀ṣùmọ̀ ọ̀làọ̀tàhálà sheikh mukuminu a máa fi àyà iṣẹ́ ẹ̀rí bí adékàtìlẹ̀ ìtẹ̀bà àwọn ẹ̀rí tó n'i kátẹ̀lé ẹ̀rí gẹ́bí ọ̀rọ̀ náà tó wà ní sọ́tùlà àárọ̀ àyà kẹta ọlọ́ni ìtẹ́bì rúmọ̀ rúzìlà ilé ìkùnmọ̀ rọ̀bìkùn ẹ tẹ̀lé ń ta kí alukuran asunna tó ń dámi fi sọ ọlọ́run ló tó sọ wàlá tẹ̀sẹ̀ bí umi dúni awùlíyà jámọ̀ wà líyìn àwọn èèyàn wa kan àwọn ọ̀gá wa kan káwọn tẹ̀lé wọn tó yàtọ̀ sí tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún wa tẹ́lẹ̀ tó bá àwọn afọ́ àwọn ọ̀rọ̀ ká tẹ̀lé kọ́nà ń sọ tọ́rọ̀ wọn bá bẹ́ẹ̀ ni mú tá a bá tẹ̀lé kálá tẹ̀lé mẹ́wọ́n lọ́nà òṣìṣẹ́ ni àwọn ẹ̀kẹ́ sàlàyé ẹ̀fún wa ni ṣùgbọ́n kó má lẹ́rìí tọ́nà ní dámọ́ ṣe ń bí ẹ má tẹ̀lé yìí tí ò lẹ́rìí táwọn èèyàn yóò tún á mú wá fún yín kọ̀líra má tàbà kàrún ṣùgbọ́n èèyàn díẹ̀ ló rántí ilé inú yín ọ̀kọ́ọ̀lù sọ̀tàlù bákan ọlọ́run ní bàbá náà dákùnmù rọ̀súùlù ní tó jíṣẹ́ bá mú wá báyìí fàkùrú oníkẹ́ ìgbàmú kílè tí wá mú bá wa alkitabu wa sunna wa ma nahakum anhu fantahu tó bá ní ẹmẹ́sì ẹmẹ́sì wà nígbà nítorí fàtúnà kútùbà sheikh ẹ̀ńdẹ́ bá wo àwọn tíra sheikh mukbil wàfàfà wàhù àtàlùfàtúwà rẹ̀ mùdà mùdà amatu bil adilla gbogbo ẹgbẹ̀lẹ́ rí ni ilfọ̀ mínú alẹ́lbú an ayùkọ́ lida ayò kọ́ládà fún ìfàkùwà o tí àwa fi mẹ́rin wa náà ti bá tó àti náà mẹ́rin wa tí wọn náà mọ̀ràn wọn bẹ́ẹ̀ tí fúnkú lu sọ ìtumọ̀ tó fi mẹ́rin wa ń pé tọ́ba tẹ̀lé wọn fàtí wá tí mo ṣe mẹ́rin tí mo ṣe kí ni mẹ́rin tí mo mú wa ẹ̀rí mi kọ́ ọ̀rọ̀ mọ́ mọ́ràn mẹ́ṣẹ̀ mi. wọ́yẹ̀lá wọ́yẹ̀lá wọ́n á sára àdílàtà fi fàtí wa ń yára àìmọye ẹ̀rí tí ó wà nù fatuwa bàbá fàkútùbùhù ìhákí lẹ́yìntọ́lá ànàbẹ́rù fi hà mà ń tẹ́lá wo àwọn ẹgbẹ́ àbá ẹfẹ́ ni mọ́ rí akẹgbẹ́ fún nípa wa. فإن ترك التفريق يدعو إلى البحث عن الأدلة ẹni sọ wípé ẹni tí ò bá bẹ́ẹ̀ ní fọ́nú fọ́nú kí lè mọ̀ wàmù àfààní àbá wàmù àjùmọ̀lá wà kò sí tó rẹwà tó kéèyàn mẹ́rin torí pé sọ̀rọ̀ bá délẹ̀ tó bá ní kílẹ̀ ní tọ́hún ṣe tọ́hún ṣe wọ́n lè sọ pé ẹ̀rí mi lè ẹwọ́ ní kùránì yìí báyìí iye òpó nílẹ̀ Yorùbá yìí kọ́nà kó ṣàánú wa àwọn àbá wa sọ náà ni gbogbo ẹgbọ́n lọ tó gan mẹ́tọ̀ ìsọ́mi ń kẹ́kọ̀ọ́ náà ni ìtọ́ àbá wọn sọ náà ni pé báyìí wọn mẹ́rin wá mẹ́rin wá kò pọ̀ ọlọ́mọdé ń ṣíjú àwọn èèyàn pé àbẹ́rì ni kéwu ni ẹlòmí tó wọn pé ìwò tún lẹ̀rí wọn ní bàbá ní kiri kan kan àwọn náà wọn mẹ́rin wá sọ pé èèyàn lẹ̀rí tiwọn ṣé nǹkan rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ kò ní dọ́kàn wọn. onínú tí ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀ tó gbọdọ̀ gbájúmọ́ onímọ̀ wáyẹ̀ rí. واختلف العلماء في حكم التكليف ẹni pé a máa ṣe fọlọfọlọ báyìí káwọn ẹni tẹkílíìf kí ni ìdájọ́ rẹ̀ ẹ náà fa akọsí méjì ẹ pé ní tí mo ti sọ mọrọ ní ẹsẹ bí wá fàájá kan bá dọ alẹ ẹni ti ṣàfẹyìn ẹ láwọn àfa kan nínú àwọn onímọ̀ wọn ní ìyẹn yìí tẹsán ni mo sọ fún alẹ́ kẹrin káàtó máa gbọ́ káàtó máa bá ti gbọ́ tán àbá tún délé tún tán ìmọ̀ èyí ṣe o ìwọ ń lé màmá ni o ń lóko tí ara ẹ̀ gbọ́ káyọ̀tẹ́ bẹ́ẹ̀ ló ṣe dé ni ọ̀pọ̀lọpọ̀ náà ti a ti gbèrú dáadáa síwájú ní ó káàtó máa gbọ́ lásán báyìí ṣe mọ̀ o wọ́n ní alákọ̀ọ́kọ́ kò mọ̀ kankan òpè ní síláàrọ̀ bá sọ pé àlà ámì yẹn pé òpè ẹni tó bẹ́ẹ̀ tẹ̀lé yẹn òpè ní láyé tẹ̀sí ìhùn màálí pàtàkì fún kẹ́mìkì náà sẹ̀ kò lè dá ìdájọ́ yìí mọ̀ fúnra rẹ̀ wọ́n ní ẹ̀rí eléyìí ọlọ́ni pásítọ̀ àlú àdà dékè nǹkan tó la ta àlámọ́ ọ̀nà báwọn onímọ̀ tí wọ́n bá mọ̀ àwọn tó ní èèyàn lè tẹ̀lé yẹn pẹ̀lú kọ̀ǹdíṣàn méjì kí ni kọ̀ǹdíṣàn wọn alákọ̀ọ́kọ́ kéèyàn ṣe kíni ó jẹ́ òkè tí ó mọ̀ kẹ́kẹ́ tó pé ẹ̀rí ti sọ pé kó wá lè fi kíni lọ àwọn tá ní àwọn ní mímọ̀ àwọn tí àbá mọ́kùnrin ní padà dì náà ní pé lẹ́yìn ní èdè tẹ̀kílì ìbùkẹ́ ẹ̀rí ló ní ẹ̀fẹ̀ rí àpé ẹ̀sìn sọ pé ìwò mẹ́rí wẹ́ni tó mọ ẹ̀rí lọ pépé wáyà lásán kan lọ kọ́lẹ́ ti sọ kílẹ̀ sí pé àlù síkiri ká tó pè yẹn ní àlù síkiri ń bi èyàn bẹ́ẹ̀ ni tó nímọ̀ nǹkan kan. ẹlẹ́kẹ̀bi ànlá yàtọ̀ báyọ̀ ní mùkọ́lé ànàlẹ́ akọ́ mílẹ̀ àkùwá ìbéèrè kọ́ ní mùkọ́lé ni. kó mọ̀ hàn sí pé akùwà lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sẹ́ńtò ń fẹ́ tẹ̀lé o ọ̀rọ̀ tí mo gbọ́ yìí ilé mo fẹ́ rí pé olùdúdú kò tí ìlú ò tí tẹ́tọ́ ní ẹni lánàá tẹ̀lé àbí ọkùnrin èdè lórí kankan gbọ́rọ̀ lẹ́nu èèyàn méjèèjì bọ̀tí yìí tó ti gbọ́ bá yìí tí mo gbọ́ yìí tó ti súnmọ́ ni ẹ̀jẹ̀ ń tẹ̀lé súnmọ́ tó sí mi ọkọ̀ tó wà ìkọ̀lé a ní ọ̀rọ̀ mú wáyé àwọn àlùkẹ̀kí fàkọ́ ọ́nì amọ̀lẹ̀ àwọn fàkọ́ làwọn àgbẹ̀lẹ̀ ìlànà wọ́n ní ẹ̀rí alákọ̀ọ́kọ́ tó kọ́ mọ́ ẹ̀ àwọn àfa sọ pé ibà fa alàlẹ̀ ẹ̀ fa àfa ó jẹ́ bá di onímọ̀ onímọ̀ tó dóró rẹ̀ àlìkìbáàbù wà sọ́nà ó sì fún yẹn fásiwá bàbá láyò á ti tẹ̀kìrì dá ilé tẹ̀kìrì mọ́ lórúkọ onímọ̀ ẹ̀rí yóò fi báyẹn sọ̀rọ̀ ìwọ́n rọ̀ fọ́ọ̀mù dájọ́ kankan ọ̀sùn lè dáta ọwọ́ á lọ wá ní mímọ̀ kan sọmọ kó lórí alìkìsáàbù wà súnà lórí gíní lórí lórí lórí ní yẹn ti tẹ̀kìlì ní mọ́ ní ẹ̀lọ́nà pọ̀ wá láti ẹ̀kọ́ fásitì àlọ́ alàdékè nǹkan tó láti àlàmù láti yàmọ̀ ẹni pàápàá jùlọ yìí bá bákàrà mufti tẹ̀lé ìlà fàtúwà ọ̀hún ẹgbà tí mufti ní tó fi dúó lé lórí palimọ̀tẹ́fì áàkùnkù lè tẹ̀lé ẹni tí a ti fatuwa fún yẹn kí ló náà dúó lé lórí ẹ̀rí nù torí pé ọ̀tọ̀ ṣe fatuwa fún náà sọ ẹ̀rí tó bá tẹ̀lé ọ̀rẹ́ ń dà wọ́n ní kì í ṣe ẹ̀ tó tẹ̀lé yẹn lásán náà ìyẹn náà ló dá bẹ́ẹ̀ ni tó jẹ́ pé òun ò dájọ́ mọ̀ ẹ mọ́ mi nígbà tó lè bá tẹ wọn sọ pé akínyẹtọ tẹwọn tẹlẹ ẹlẹrìí wà fún bí o bá tẹlẹ dàkà lẹni ẹ bá fẹ bá yẹn yóò mú lọ bẹ tí oṣù fatuwa mu. فقالوا أنا يؤد من باب قبول خبر الثقة لا من باب التقليد ẹni bákan náà nígbà tó kẹlé kó ni pé ẹni tí ó wà rè láyé bù agbọ̀rọ̀ rẹ̀ wọlé ìyẹn sì wà nú ẹ̀sìn kéde pa tẹ̀lé yẹn ní tẹ̀lé àmọ́jọ ẹ tó wà rí láyé gba ẹnì yìí o wọ́n bá sọ̀rọ̀ òdodo ní ma sọ ẹ̀rí ma fi múlẹ̀ fúnà ní kò ń tẹ̀lé wà á mọ̀ sáà ní ẹ̀wọ̀n lẹ́ẹ̀kejì wà á wà yá ní kò tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì bá ní tí wọ́n fi ẹlẹ́ẹ̀kejì bá fi gbọ́rọ̀ èèyàn mi wọlé kó mọ̀ ìyàn ọ̀rọ̀ mi tó kíni tó túmọ̀ òdodo jù كتابة لتسليم لأن من أخرى بقول بقول يعتقد أن ما قاله موافق للحق أنت لك أن يكون دور كلية لأنه يدور دور إلى سمود الوجود يؤدي حافظ بالحق غير مقلد أني أما كان يكون حافظ بالحق أن تنقل دوما كيسي مقلد غير مقلد غير مقلد غير مقلد غير مقلد أني تنتهي لون الحق كبتل منك ẹni tí ń tẹ̀lé yẹn ní tẹ̀lé amójú òmò kó tẹ̀lú mí wá ẹyọ kan lẹ́kí ni tó gbájúmọ̀ pọ̀ tí tẹ́ tó ń bí ni pé ọ̀rọ̀ yìí lórí pé òun ló ti súnmù kò kí ìmọ̀ yìí tó súnmù òdo jùlọ kí lẹ́ni yẹn kí ló ṣe wíyà kó náà gbá bá a fìdí bẹ́ẹ̀ ẹni yẹn ti tẹ̀lé ìdùnnú. kàyí náà láwọn sábà yẹn láwọn ha nǹkan lè bẹ́ẹ̀rù

ó sì máa wà láàrin àwọn abájọ ní súnà náà ẹlòmíì ìfẹ́ àfa ìfẹ́ òṣàbò rẹ̀ bẹ́ẹ̀ ni agbọ́dọ̀ níjà àfa ẹni ń jòkó alẹ́ kọ̀ọ̀kan bóyá ìdá ní nífẹ̀ẹ́ àfa àti ń jòkó wájú rẹ̀ yóò nífẹ̀ẹ́ rẹ̀ ìgbọ́n ká má bàa dé mú òdodo pé kódà kó dodo bá jáde ń bò míì ẹyọ kan ní ìlànà ọmọ kàlẹ́ ẹ̀rí ní nǹkan bíi àwọn ọdún mélòó bí àwọn iṣu kan ṣẹlẹ̀ oríṣiríṣi nǹkan là ń ni ẹ ń sàbò tí wọ́n àfa ẹni wọ́n pa àtìmọ̀ dọ́kọ̀ yẹn wọ́n ṣe kíní kan fún wọn. ẹgbẹ́ àjọ wọ ẹ̀rí ẹ̀rí lẹ́ káwọn bí sọ̀rọ̀ ẹ̀rí ibi tẹ́lẹ̀ bá tòlù nìkan lọ ìyẹn ní jẹ́ ìmọ̀ òmíì fẹ́ tí wọ́n bá nífẹ̀ẹ́ yóò ha ìfẹ́ kúrò ń bẹ̀ ìfẹ́ gbọ́dọ̀ wá ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀rí kéètì mi tún nìyẹn kárí pé gbogbo tó bá ti sọ yàtọ̀ sí tí mo ń jòkó sọ́dọ̀ rẹ̀ sọ àti tó bá ti yàtọ̀ sí àfa tí mo nífẹ̀ẹ́ bá ti sọ kò ní èyí ò dáa kó wà láàrin àwọn onísúnà agbọ́dọ̀ sàkíyèsí ilé tẹ́gbẹ́ yẹn bá ní ẹ̀mí pé ó fẹ́ láàyè ẹ̀ ń tẹ̀lé máa ṣùgbọ́n àwọn ọmọdé tó tẹ́ mọ́ ẹni lọ́tà àfáà náà fún lọ́tà lè kí ló fẹ́ gá bá sùn mọ́ níta bá ń sọ náà ni tó bá lọ kà pẹ́lú mi ìfẹ́ gan tó ṣe yàn àfáà rẹ̀ pé ọ̀ ní lálùbáríkà nítorí àti tí màlìkí ò sọ náà àánú mi ìmọ̀ màlìkí ló dégé ní ló sọ ìmọ̀ màlìkí ti sọ̀rọ̀ ọ̀nà pé ẹ má tẹ̀lé mi ń tẹ̀lé ilé afọ́jú gbogbo yẹn la lè mọ́rọ̀ ẹ̀ gbogbo yẹn la lè ní kò ọ̀rọ̀ rẹ̀ torí bẹ́ẹ̀ àyàfà lẹ́bí nìkan la máa ń tẹ̀lé ń tẹ̀lé pé àníyẹ tó sọ wù. màlìkí ti sọ eléyìí báwọn èèyàn tẹ̀lé afọ́jú ìmọ̀ àbí ìmọ̀ Muhammad ní látùkọ̀ léde mi wọ́n tẹ̀lé mi ní tẹ̀lé sòsòsò wà látùkọ̀ léde màálíkà wàlà ṣàfẹ̀ẹ́yà wàlà àwùzàáyà wàlà fàwọ̀lẹ́yà ìmọ̀ mọ́lìkì táwọn afá gbàgbàgbà ní fàkúdú min haiti akadu ẹ̀rí làwọn náà tẹ̀lé ẹ̀yìn ẹ̀mú ti ń jẹ ẹ̀rí táwọn náà ti mú bàbá tẹ̀lé ọ̀rọ̀ ọ̀yàn tó bẹ̀rẹ̀ mu àìpẹ́ ẹ̀rí tẹ̀kìlì dùnmọ́ torí ẹ̀rí tẹ̀lé mu eléyìí ṣe pàtàkì fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà kọ́lọ́n kó sàánú wa. Òṣèré àti ó tẹ̀lé ní àlùbọ́ọ̀dé ànìlìjádà ìmọ̀ ẹ̀sì fanfà tí ò ní túmọ̀ tọmọ akẹ́kọ̀ọ́ jìnà sí. ní bí a fẹ́ ikú àti tó tẹ̀lé ẹ̀rí àbí káka díẹ̀ ń bẹ̀ láti máa parí ẹ̀ ní ojoojúmọ́ àbí fún mẹ́ta la. ẹ̀yin ìmọ̀ ẹ̀sìn fanfa tí ò nítumọ̀ kí ọmọ akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ẹ̀sìn yìí ìgbà pé àwọn èèyàn ń fa ọ̀rọ̀ bọ́ọ̀lù ẹ̀kẹ́ gbọ́n máa ń rí pé ta ni wà fún ta ó borí ara wọn ta ó wí ara wọn àti kẹ́kẹ́ mọ̀ ẹ́ pé ní tí tí bá ń ka tẹ́lá gan ẹni tó bẹ́ẹ̀ wò bí ó fi lè mú yẹn ẹ̀rí yẹn ní wá pẹ̀lẹ́pẹ́ torí tọ́lọ́ ọmọ akẹ́ gbọ́dọ̀ jìnà sílẹ̀ ẹni hadith káwa nu fúnmẹ́nu Tirmidhi hadith Abu Umama qala rasulullah anabi ni wọn dọ́là qawmun ba'da huda kanu alayhi illa utu illa utu al-jadal wọ́n ní àwọn èèyàn kan ò ní sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó ti wà lórí ìmọ̀ ní àti péjẹ pé inú tí ó sọ wọn ń jáde fanfa tí ò ní tùmọ̀ sọ́nà àbàwò nǹkan jẹ́ tó kọ́ra á lẹ́yìn náà ni ànábi wa ka àyà kan nù Kùránì pé má dọ́rọ̀ búhù láka ilà jẹ́dẹ́lá gbogbo ọ̀tọ́ mú wá fún ọ yìí ìyẹn náà nàbẹ́ fi ṣe balẹ̀ wọ́n kọ́ mọ̀ kàtúmọ̀n alájàngbìlà ni wọ́n ìyẹn ni wọ́n ẹ̀rí pé ẹni wọ́n ń kíní àwọn èèyàn láǹfààní ìjọba àwọn máa dá wàhálà lẹ̀ ìjọba máa fa àwọn controversy ìjọba máa sọ báko náà sábà ó bá bò rírà ó bò ó mọ̀ Buhari ó ní àwọn sáwọ́dí kékeré kan ẹ̀ kí ni ilé ìfẹ́ káwọn èèyàn mú kẹ ẹ̀yọ́ kẹ mọ pariwo lẹ́nu pé bọ́ọ̀ pé àfa wa ń wí nì ẹ̀rọ tó wọn wájú rẹ̀ ogunlọ́gbọ̀ ẹ̀ wọlé ẹ̀ nírí ìkẹ́kẹ́ lọ́rọ̀ ọ̀nù níbi ìṣẹ́wọ́n láǹfààní ni sọ̀rọ̀ ìrọ̀rùn tẹ́ bá wọn ojú bọ̀ lọ́wọ́ ẹ̀tàn kí ni lè yí wíìsì ẹ̀rí lọ̀rọ̀ jáàbù náà kí ẹ mọ̀ ló kọ́ lẹ́ gbọ́ yín bẹ́ẹ̀ kí kọ́tà mọ̀ dá wàhálà alẹ́ mo mú kàn wá eléyìí bẹ́ẹ̀ tó bá rí kò rí bẹ́ẹ̀ eléyìí ò fi ikhtilaf al-afham níbi tí àwọn eh, afham níbi tó yẹ pé ní fáàmù kálukú yàtọ̀ síra yìí tí wọ́n bá ká gbọ́yé nìkan ní ìmọ̀já gbọ́yé ẹjẹ́ àwọn táwọn afáàsọ bẹ́ẹ̀ lè gbọ́yé nìyẹn kò ní sọ̀rọ̀ mọ́ kódà kan fún ẹlẹ́rìí pé ẹ kéèkì báyìí báyìí ọ̀nà bí wọ́n bá ti gbọ́yé nù tí ẹnìkan ní ìmọ̀ ìjọba اختلاف اختلاف تنوع ó yà pa tẹ́lá yà pa gbogbo ẹ̀ lọ ó kàn wá lọ́tọ̀ọ̀tọ̀ ni. náà ti ń wítìrì oríṣiríṣi ọ̀nà ló gbà wá bí tó o bá lọ lẹ̀ kẹ́lẹ́ fáni gbogbo ẹ̀ náà ló lọ tí o bá ti ṣe tiẹ̀ kò ṣe kankan. eléyìí ò lọ dùwà fi ń wọ̀rùn wọn wà wájú ìmẹ́lẹ̀ اللهم باعد بين خطاياي كما بعدت بين المشرق والمغرب nínú àdúrà tá a fi wọ̀n oríṣiríṣi ni tó wá mẹ́yọ̀ kẹfẹ́ yọ kánà bá bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló lẹ́rìí gbogbo ẹ̀ láti ṣe ìyẹn lágbọ́n ìyẹn sì tẹ̀lé àfọ̀tànà wà ìyẹn pé nǹkan yẹn ó yàtọ̀ síra nǹkan gbogbo ẹ̀ ló lẹ́rìí tọ́ba ni àti tí ọba bá ti wù sọ náà tọ́ba ti gbọ́yé ìyẹn ò bẹ́ẹ̀ pé bí wọ́n náà tó ṣe àwọn pèèyàn pé ẹ máa ṣe tẹ̀kílìdì mi nítorí bá ti sọ nìkan náà ni. wà á ń tà fẹ́ṣẹ̀ ó àwòlà fẹ́ṣẹ̀ ìgbà mi gan èèyàn lè máa mọ̀ kọ́lé mọ̀ àbí kọ́ mọ́mọ́ ẹ̀rọ mi ń gbègbè sí tẹ̀kílìdì ara ìgbé ká máa kọ́ ṣe òun. ṣé tó bá ti gbọ́ yé nìkan ni kò tẹ̀ bẹ́ẹ̀ gbọ́ pé ní ọ̀rọ̀ mi wà. eléyìí ò bá mi àwọn kankan wà bẹ́ẹ̀ pé ní ọ̀rọ̀ mi wà tábàgbé alọ́fàgbọ́ nínú aláwọ̀ alámi tó tẹ̀wọ̀n lọ́dọ̀ tèmi rè o ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí wàá tẹ́ pé àti kejì àti kẹta náà ní ó lẹ́rìí gbogbo ẹ̀yin gbọ́dọ̀ sí ẹlẹ́yàmẹ̀yà tí làákàyè tiẹ̀ pé ẹ̀dí ìbá ti gbà tèmi o ẹ̀sìn lójú ọ̀nà ẹ̀rìn àlè mọ́mù náà wọ́n rẹ̀ pọ̀ sí láàrin náà wọ́n ní jadalan tó wà ń bi hadithi àyíǹdẹ́ àtàkàrẹ́ pé pàṣọ àtú ọ̀kúwà tìlkàlámù ọ̀bọ̀rọ̀ àti bẹ́ẹ̀ tó àkàrọ̀dá mi ní àìdẹ́sí mọ̀ yóò sọ̀rọ̀ ìdá ìlà ìdá àrọ̀ yẹ pé jadal kéèyàn máa ó dángájíá bí ọ̀rọ̀ sísọ ṣùgbọ́n gbogbo eléyìí náà ó fẹ́ fi fa fanfani bí yẹn ni ẹ̀rí wa almujadala wani almunazaratu bayna tarafain kullu yantasiru liqawli ẹni bá fẹ́ mujadala kàwọn dìbẹ́tì fanfa oníkínkálukú máa òpé àtòun wọn náà ló lékè wàlùjádàlù mi sì máa dáàlì àwa gàlíbà wọn ní fanfa báyìí nínú àwọn àmì alùl àwa ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn alùl àwa àwọn oníbírí àgbẹ̀mọ̀ sábà wọn. شيء والأصل في الدلال أنه محرم للحديث والآية المذكورين عندما فانصبا يكون ليه جنين ويسين حرام لنا ترى آية كانت حديث كفروا ويستثنى من ذلك سبب اكسبشن واقف ما كان لمصلحة شرعية يقول دي مصلحة شرعية فكما بين ورسي تمه kama kọ́lá ibn abbas ma al-khawarij gẹ́gẹ́ bí ibn abbas ṣe fáwọn khawarij ìgbà tó jáde sí ali tó láwọn tẹ̀lé ali mọ́ ibn abbas ní ẹ̀rí àfáàgbà nínú àlùmọ̀ yìí ni nǹkan tí ibn abbas bá ṣe ṣàlàyé ọ̀rọ̀ fún wọn ìrújú lè kákúrò alùgbẹ́nẹ́bí ti tọ́tọ́ torí dìbẹ́tì tí ibn abbas bá wọn khawarij tó takọ àlíṣe àkọ́kọ́ jáde wọn tó jáde ní wọ́n lè yan four thousand náà padà lórí ìròrí wọn mọ́tò ìgbésàkì ìdọ̀wà ti ṣẹlẹ̀ ìyà tó ti bẹ́ẹ̀ náà gbogbo àwọn òfin ẹ̀sìn lágbọ́dọ̀ sọ àgbọ̀dọ̀ kọ́ adọ́ fẹ́ẹ́ ti dìbẹ́tì abẹ́ fi ìrújú táwọn èèyàn fẹ́ fi ilé abẹ́ fi hàn ká máa parọ́ o àmì parọ́. ṣùgbọ́n lẹ́yìn ẹ̀rọ ní ẹ̀yẹ ká máa bọ́n ẹ̀ṣẹ̀ dìbẹ́tì báwọn lẹ́yìn tó ti gbó sínú tó ń ṣe. irọ́ náà tó fi ni ká tó kọ́ báwọn èèyàn àyìnbí ìjọba ènìyàn gan òsì ẹ̀mí ipá abẹ́ gbọ́dọ̀dọ̀ òsì nù ṣe tiwọn kò sí tẹ̀lé ti pa kòdodo bí o bá lọ pé tọ́lọ̀ ń wí ní àwọn òfẹ́ gbọ́ àwọn sàájú tẹ́ kó tì lẹ́dí ń bú yìí sẹ́mi yìí lára bá ṣe tìlé tì kò sáǹfààní ti yóò ẹ̀rí táwa ti tìlé tì lé ẹ̀kọ́ ọlọ́dún wà láti jẹ́ àdìlú alẹ́ kìtàb ńlá bí ilẹ̀ tì ní àṣàn àwọn alẹ́ kìtàb tẹ́ bá máa ẹjẹ́ kó jẹ́ ètò da ọ̀nà tó da ọ̀nà oníwòdà pẹ́yẹ́pẹ́ tọ́lọ́run wíta nẹ́bí sọ èyí rí bá sọ̀rọ̀. bákan náà ọlọ́run wàrà sọ súnmọ́ lẹ́sìn náà ẹ̀dẹ̀ lónìí mi lónìí ńlá àwọn tó ń bú àwọn tí ó ń pè tẹ́mí tó yàtọ̀ sọ́nà ẹ mọ́ bu wọn fẹ̀yẹ̀ súnmọ́ lá adúlọ́ pè bẹ́ẹ̀ rẹ̀ ẹ̀mí. torí ẹni padà mọ́ bú ọlọ́run tọ́ba rẹ̀ lé wọ́n padà bú ọlọ́run ẹ̀rọ yẹ kájọ mọ́ báyìí kékeré kà wọ́n bá bú wọn wọ́n padà bú ọlọ́run bá nẹ́bí. àwọn mi lẹ́yìn ẹ̀rọ abẹ́bẹ̀ sọ̀rọ̀ bí wọ́n náà kọ́ kíní kan lórí Facebook ní bẹ́ẹ̀ kékeré ṣe àyẹ̀wò gbogbo yẹn ká sọ́ra yìí ìwọ́n kó kọ́ ọmọ yẹn kọ́. wọ́n bá tẹ̀lé ẹgbẹ́ àwọn burúkú jẹ́ ẹ̀rí ìdọ́lọ́run lálágbára kí nígbà àwọn olùdásí àwọn màálìlú nígbà tí kan padà sọ́ di bàbá ń sọ nẹ́bí ní èyí náà yẹn lèbẹ̀ntà ìyẹn máa ń yàtọ̀ lórí pé wọn à ní kàn ṣe tọ́lẹ́mù ní ẹlẹ́mì ó máa ń gbájúmọ́ tó rò ẹlẹ́mì ló yẹ kálọ̀ kúrò ká máa jọ bí méjì ìwé àtẹ́ta ni ìwọ́n kan wà ní wọ́n yìí tó ń wá mọ́ àbí kọ́ dúró tẹ̀sí yẹn kọ́ wá ìmọ̀ tí mọ̀ yẹn dúró dé kọ́ sàǹfààní fáwọn èèyàn wọ́n ti kọ́ pẹ̀lú àkànlọ́ ọjọ́ fẹ́ máa ti fún gbàgbàgbà àwọn táwọn lẹ́sìn sí wọ́n padà á dẹ̀ òdodo tí wọ́n náà gbámú wọ́n padà dàrú mọ́ lọ́wọ́ ni kọ́lọ́ wa sùpánù wa tààlà tó sànù wa kọ́sà lè máa bóyá ẹ̀sìn fún wa ọ̀sọ́lọ́ aláwọ̀ sọ́lọ́ wọn lára ní ìlú ọ̀sọ́lọ́ ní wọn lára ní ọ̀sọ́lọ́